oníbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé ṣé tí ọkọ bá sọ fún ìyàwó rẹ̀ pé kó kó ẹrù rẹ̀ jáde kúrò nílé ike ṣe inú ilé tán jọ ń gbé pé kẹrù rẹ̀ kó máa lọ sílé yín wọ́n ní ṣẹlẹ̀ yẹn ti túmọ̀ ọ ti túmọ̀ tọ́lá kan. ṣé ọkọ bá sọ fún ìyàwó pé kẹrù rẹ̀ jáde kó ń lé wọn kó máa lọ sílé wọn kẹsẹ̀ jọlọ̀ ntọ́lá sí ọba sọ̀rẹ́ ẹni kò sí irú jọlọ̀ kẹsẹ̀ pé wọ́n lọ fún tọ́lá kọlá sàn wọ́n lọ lọ fún nǹkan ní a wọ́n á kọ́kọ́ lọ sílé wọn kó wọn lè sinmi díẹ̀ àbí kí wọ́n lọ sí ṣe kẹ́ni àbí kí wọ́n fi rọ̀ sọ̀rọ̀ irú eléyìí wọ́n ń pè ní lásọ̀ kìnnáyà lónà tó yẹ pé wọ́n ń lọ fún tọ́lá kan ò lọ fún tọ́lá kan àbí wọ́n ń lọ àbí a sọ pé kò sọ pé ó lọ san fún tọ́lákà so wọn láti béèrè lọ ọkọ pé kí ló mìn adájọ́ ṣẹlẹ̀ àgbẹ tó bá jẹ onímọ̀ ṣẹlẹ̀ kí ló mìn ṣé omi ìpọ ti kọlẹ ni àbí wọn kàn lọ sílé wọn kọkẹrù kọ lọ sílé wọn ká ní ọ̀rọ̀ sílé wọn àti kí ti bá dáhùn fi parí sóyè ní wọn bẹ̀rẹ̀ lọ tó bá lọ́wọ́ bẹ̀rẹ̀ ohun tó wọn bẹ̀rẹ̀ ohun pẹ̀tọ́ la torí ibi ọ̀rọ̀ tó bá jẹ́ látò kìnnáyà wọn bẹ̀rẹ̀ pé kí ni akọ́jà lérò má ní ìyá tó kí ni àníyàn rẹ̀ sóyè so àwọn sọ pé ń dúró pé ń kọ́ lẹ́nu tọ́lákù tilẹ̀ náà nù so tọ́lákù rọ́jà yìí dákọ̀ kan lọ́ba ṣe tọ́lákù rọ́jà yìí nù tọ́lákù rọ́jà yìí yẹn tọ́lù kò rọ́jà ọlọ́tà ti dàpadà obìnrin ó sì ṣe é dàmú ní ọkọ yẹn ọmọ ṣe so obìnrin ọlọ́tà ti dà obìnrin padà kọ́dà tó obìnrin ọ̀fẹ́ olùkọ́ náà sọ pé obìnrin ọlọ́tà òun náà hàkọ́ bọ̀rọ̀ dé fún un ṣe ṣe dà tí ọba jáde kò ní í tóbìnrin bá ti parí ẹ̀dà ló ti jáde kò lè gbà padà mọ́ àti pẹ̀lú pé nìka ló ṣàkóso nìka ni èèyàn wá ń pè ní bẹ̀rẹ̀ àlùbẹ̀rẹ̀ náà tó sọ̀kọ̀rọ̀ sí ẹ̀ṣẹ̀ jẹ́ ní ọlọ́run àbàlà tó ní ọ̀ṣọ́ mi.